أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله مكي kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ tiwa nítorí ọlọ́run nínú ọmọdé àtàgbà lápapọ̀ ìpè assalamu alaikum wa rahmatulahi wa barakatuh ọlọ́njẹ́ aṣọ́pọ̀ jímọ̀ láyé orí tí jímọ̀ tèmi débá lọ́wọ́ ọlọ́mọdé ọ̀parẹ́ gbogbo ìtókù tá à ń sunkún rẹ̀ ní kọ̀rọ̀ àti gbangba sọ́lọ́wọ́n ọba nínú oore tí ó wúlò fún wa láyé àtàkìyàmọ́ ọlọ́mọṣẹ́ àfi jímọ̀ tèmi ṣàpẹrẹ rere nínú ayé tèmi àti tìyín náà káwá láṣepẹ́ ní Islam nídìí imani ká gúnlé ọ̀rọ̀ wa sídi ihsan ká láti bọ̀ tán rí ọlọ́mọṣẹ́ àyà fi wa kó foríjìn wa ọlọ́mọṣẹ́ àyọnu sí wa láyé àtàkìyàmọ́ mọ́ṣáàbò wa láṣìírí èní ni jímọ̀ gẹ́gẹ́ bí àṣà wa tá a máa ń mú ìrántí Ọlọ́run wá bára wa mo kàn fẹ́ rán ara mi létí mo fẹ́ rán gbogbo yín náà létí ní tọ́lọ̀ ń fi ṣe kápítà ẹ́n kápítà gbèsè ayé wa tó ní bísínẹ́sì bá ní kápítà òun lójú owó ní tá gbé kalẹ̀ tá a fi pilẹ̀ òwò gangan tá ń retí èrè lérí ẹ̀ òun ni kápítà kápítà gbèsè ayé gbogbo ẹni tí ó ṣe dáadáa àtẹni tí ó ṣaburú òun náà lẹ̀mí tá a bá ti ń mí lókè tá a bá ń mí lọlẹ̀ ntẹ́mi fẹ́ fún wa òun lọ́jọ́ orí òun làkókò tá ń lò láyé àkókò yẹn là ń lò táwọn òkú ò ní mọ́ òun ni kápítà ayé wa òun là á fi ń ṣe rere nínú àkókò láti ṣe aburú òun là ń lò ọ̀rọ̀ wa dàbí ẹni tí ẹ ń ta block omi tó ti dì omi yìnyín ló gbé lọ sọ́jà nílò yọ wá gbé lọ láàárọ̀ òórùn mú lójú ọ̀fẹ́ máa ta lórò pé bísínẹ́sì yìnyín àti omi tó ti di omi blọ́ọ̀kù yóò máa ta ẹnìkan kì í tarú ẹ̀ nínú òjò àsìkò tí òórùn bá mú tí ooru bá mú náà wọ́n fẹ́ tarú ẹ̀ yóò wá gbé e lọ látàárọ̀ ṣé ẹ mọ̀ yí pé kápítà rẹ̀ nu tó bá ṣẹlẹ̀ yí kò rí ìta omi yẹn máa yọ díẹ̀díẹ̀ yóò máa yọ díẹ̀díẹ̀ nínú blọ́ọ̀kù sí nínú nínú kúlà tó gbé e sí. Si yọ máa wá yọ títí tí ó fi tílé fi tí ọba kan tà náà omi lásán ni ó gbé wálé bẹ́ẹ̀ lọ́jọ́ orí mi bẹ́ẹ̀ lọ́jọ́ orí tiẹ náà ojoojúmọ́ yọ àkókò tá a ní ń yọ bá ti ń rò pa o wa ń ni a lékún à ń dínkù sí ni à ń súnmọ́ ikú ọjọ́ tán fún wa ń tán wa ń lọ kí ló ń fa àkókò ṣe kí lèmi náà torí orí ńláńlá ni anabi sallallahu alayhi wa sallam ló pe àkókò tọ́lọ̀ fún wa tó fún mi tó fún wọn náà àkókò ló fi ń gbọ́ mi yìí àkókò lèmi náà fi ń sọ̀rọ̀ àkókò là á fi ń ṣiṣẹ́ àkókò là á fi ń rere iṣẹ́ tá à ń ṣe. anabi sallallahu alayhi wa sallam ó ní ni'matan orí méjì kan bẹ magbónú fíhìmá kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ ni ó pàdánù díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó pàdánù tábánigábùnù nínú èdè lárúbáwá ọjà tẹ́gbẹ́ rẹ̀ ń rà ní ten naira ọ̀lọ́ra wálé hundred naira wọ́n gbà ọ́ olùzì mọ̀gìbúnù ní ọ́ gábúnùnù ẹ ẹ àbí ọjà tí ẹgbẹ́ rẹ̀ ń ẹgbẹ́ rẹ̀ ń rà ní fifty naira wọ́ ọ̀rà wálé ní ten naira ṣe é mọ̀ pé ẹni tọ́ta fún ọ kálukú ọmọ béèrè pé ṣọ́ gbádùn wọ́n náà àmọ́ smart ẹni tọ́ta jà yìí fún mi ni mọ̀gìbúnù lẹni tọ́ta ọjà fún ọ náà fi ń pe ìjọ alkiyama ní yawmu taghabun ìjọ àjùlọ ìjọ tá a para wa láyò ẹ àwọn múmìnì àwọn ó lékè àwọn ó jèrè kèfèrí àtẹlẹ́ṣẹ̀ àwọn ṣọ́ọ̀tì ń jọ náà náà fi ń pè ní yawmu taghabun kí la fẹ́ lo anabi sallallahu alayhi wa sallam wa ni maghbunun fihima kathirun minan nas oore méjì tá à ń sọ pé olúwa ṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó lùzì ẹ̀ èmi lóore yẹn lọ́dọ̀ bí wọn náà ṣe ń sunkún pọ́lọ́hún tí sàánú rẹ tó yẹn olóore yẹn lọ́dọ̀ oore méjì ń bẹ lára rẹ bó ti ń gbọ́ mi yìí tó mú ọ lè máa gbọ́ mi oore yẹn ń bẹ lára rẹ alákọ̀ọ́kọ́ ni asihatu àlàáfíà ló ní ló fi ń gbọ́ mi kọ́dà bí o tí ì tó bó ti fẹ́ ọ̀sá tiẹ̀ lè gbọ́ wá sí o tí ì dòkú o tí ẹ̀ dẹ́ni tí o lè gbọ́rọ̀ mọ́ àlàáfíà ń bẹ lára rẹ asihatu ọlálàáfíà wàlfàràgù o tún ní táìmù o lákòókò àkókò yẹn ló fi ń gbọ́ àkókò yẹn ló fi ń ṣe bùkátà ló fi ń ṣiṣẹ́ ló fi ń wówó ló fi ń wọ́là kírun yẹn náà àti àlàáfíà fi hìmọ́ kẹfì rọ̀mìnà náà ọ̀pọ̀lọpọ̀ ó sì àlàáfíà rẹ̀ lò ọ̀pọ̀lọpọ̀ ní rẹ̀ fi ṣe ń nígbà tí gbogbo nation bá celebrate ẹni tó tilẹ̀kùn mọ́rí fúnjọ́ mẹ́rin tí ń fi ń dáná ń dáná fúnjọ́ mẹ́rin kò sírun ńbẹ kò sáàwẹ̀ ńbẹ kò sí tí yẹn ṣe pàdé Ọlọ́run ọba ńbẹ èyí ò bèrè pé irú nation wo ibi nbo latukọ̀ ayé yìí dé tí kálukú dẹ̀ gba wèrè rẹ̀ lágbàáyé kálukú ń sẹlẹ̀bírẹ̀tì ẹni tó mú capital life ẹ̀ tó dáná sun báyìí ẹni tí ń ta blọ́ọ̀kù lọ́jà tó wá kó blọ́ọ̀kù rẹ̀ tó dà sínú náà tí gbogbo ẹ̀ wá domi ẹ máa hàn pé kálukú àwọn kò ṣe èdè ni àbáṣà sí àbí wọ́n ń ṣe ọ́ débẹ̀ èbó wa bá ti mọ̀ ṣèrànù ọwọ́ àyẹ̀ kan kọ́ wa bá ṣe serious náà ká lè lépa bá wọn ìranu nìkan la kọ́ lára wọn ẹ ìranu tẹ́ ìbò ń ṣe ìbò náà ráyè eré o àmọ́ bá ṣe ráyè eré tó wọ́n serious jù bẹ́ẹ̀ lọ wọ́n déwèé jáde pé ìwé tuntun kan wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ publish ìwé tuntun kan àwọn bookshops níjọ́ monday ní ó sọ̀kalẹ̀ ní sí bookshop wọ́n ti mọ polówó èrò wà lọ tó lẹ́nu ọ̀nà bookshop níjọ́ monday tí ìwé yẹn fẹ́ jáde wọ́n wàá kíw bígbà kan fẹ́ jẹun láwọn ìlú tí ẹ̀kọ́ ti ta láwọn ìlú tí ìmọ̀ ti ta àwọn òwá bá ṣe jọ wọn lọ́nà àwa bá ṣe jọ wọn nípa tẹkinọ́lọ́jì níbi àwọn aráàlú àtẹrẹ tí wọ́n ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n sì ń dàgbà lẹ́gbẹ̀ẹ́ kejì ìranù yẹn là ń kọ́pì wọn ni wọ́n wá tà fún wa torí níjọ́ tán bá ta seriousness fún wa à á lè pa bá wọn àánú ogun sáfù àgbà kí ló ń fọjú orí rẹ̀ ṣe ẹlòmíín náà ń bẹ òun òwúlẹ̀ tilẹ̀kùn jọ́mẹ́rin mọ́rí ń fọwọ́n fẹ́ fi dáná ìranù míì náà lòun náà ń ṣe tí ò lè sọ pé pàtó tí mo ṣe lọ́sẹ̀ tó kọjá ni gbogbo oṣù tó kọjá kò rí nǹkan ṣe ń bẹ̀ asihatu anabi ní àlàáfíà walfaragu àti káráyè kálákòókò ni'matani orí méjì ní àwọn méjèèjì ní magibunu fihima kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ pàdánù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó lùzì ní di bísínẹ́sì méjì ọ̀hún kápítà méjì tó níyẹn yọ pàdánù ẹ̀ àfẹni ọlọ́run bá ṣàánú ká lè wà nú ẹni tọ́lọ́run ṣàánú kí wọlé wà ń bẹ̀ kémi olè wà ń bẹ̀ ló bí wàásí wáyé olúwa sọ fún anabi sallallahu alayhi wa sallam kí wá ìdá faragita fansọb wa ila rabbika faragab ìdá faragita tó bá kírun tán faragita oráyè àsìkò tó ní pé mo wà less busy àsìkò tí yẹn máa sọ pé òun wà less busy òun fansọb iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o àsìkò iṣẹ́ ni kò sí sinmi láyé ilé iṣẹ́ la wá company tí wọ́n ti ṣiṣẹ́ ni ẹni àti ọ̀tọ́ ọmọ bá ṣiṣẹ́ náà ó gbọ́dọ̀ lásìkò sinmi àsìkò sinmi wá dínú sàárè òde tá a bá déwájú ọlọ́run wá ìdá fàràgìtà ṣọ́ra àsìkò tó rò pé wà lẹ́sbìsì ń fà ń sọ́bù mọ́ ẹ fi ṣiṣẹ́ mọ́jẹ̀kẹ́nu rẹ̀ jáǹbì àzíkìrì ìyẹn kò dí lílọ bíbọ̀ rẹ lọ́wọ́ o lè máa wí dandan kọ́ ni kó o kà á kó ló ń kà á ṣàkàntì ẹ̀ rí i pé òun àzíkìrì kan mọ́ ọ lára wọ́n ń kọ́ nǹkan dáadáa fún ọ nínú iṣẹ́ rẹ lọ́ba nẹ̀ tó bá tọ́ra èjì bẹ́ẹ̀ lọ mú tìláwá tó kùránì kọ́ máa ka kùránì àmọ́ kọ́ kàn wá wà lẹ́sbìsì kọ́ máa ṣe wákàtí mẹ́rin wákàtí márùn-ún nídìí Facebook nígbà tó parí eléyẹn tán o tún lọ wo YouTube o tún rí tuntun kan bẹ̀ mọ́ ọ̀sẹ̀sẹ̀ wá lọ sórí TikTok nígbà tó tún exhaust gbogbo TikTok tó o tún rí tuntun mọ́ tó tún wà bọ́ ọ wá padà wá sórí ẹ eh, Snapchat ọ wá sọ̀kalẹ̀ sórí WhatsApp ọmọ àwa dánú dáhùn messages mi ní eh, two hours ó sì wà lẹ́nu ẹ̀ ọ padà àkáǹtì ara rẹ tilẹ̀ bá ṣu pé kí mo fẹ́ ní ṣe ò ní rí nǹkan kan tó ní láárí kan tọ́ka sí. àfáà wa Eh, Hasanul Basri ó ní min alamati iradillahi anil abd nínú tó fi máa mọ̀ ń pè sọ́lọ́ ń gba tiẹ̀ àbí ọ̀gbà tiẹ̀ sọ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́hùn àbọ̀ lọ́dọ̀ sọ́lọ́ ń ṣe tiẹ̀ àbí òṣè àbó ti gún rí kúrò lọ́dọ̀ rẹ̀ kò ṣe bọ́ wá pẹ̀lú rẹ̀ à ń yẹ jàǹlà ṣubúlàhù fíìmà làyà ni kọ́lọ̀ ní kí n tí ọkàn kọ́ mọ́ mú mi lọ́kàn rẹ̀ ọ̀rọ̀ tí ọkàn ìdílé tọrọ wọn ọ̀kan ńlọmójútọrọ wọn lérí Facebook wọn ńlá gbájá àtẹ̀gbọ́n rẹ̀ ń jà wọ́n ní kinní kan tàmọ̀dù àti mọ̀lẹ́bí rẹ̀ kan kíni ọmọ wa wo ṣòwò blọ́gà yìí kíni ọ̀sọ̀ sí tàmọ̀dù kíni ọ̀sọ̀ sí ọ wà á jòkó tí ó bízì tiwọn. orí àkókò tọ́lọ̀ ń fún ọ yẹn wo bó o ti ń lò yóò padà dùn ọ́ tó bá dijú àlùkìyàmọ̀ kò sẹ́ni tákòkò rẹ̀ ò ní dùn tó bá dijú àlùkìyàmọ̀ àtẹnitórí tiẹ̀ lò gan pẹ̀lú yóò tún kábàámọ̀ kí n bá mọ̀ ni kí n lo kíní ìdájú báyìí lọ àwọn tó ti kún sunkún ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àtẹnire inú wọn ń ṣe wọn bíi kán padà káwọn tún wá ṣe sí abdullahi ọmọ mas'ud sàbí anabi sallallahu alayhi wa sallam ó ní ma nadimtu ala shay'in kò sí tí mo kábàámọ̀ tí mo kábàámọ̀ lélẹ́rí láyé nádàmí ala yawmin tí tó dàbí àbámọ̀ tí mo ń ká lérí ijọ́ kan tí mo bá wà láyé gharabat shamsuhu tóorùn jọ́nà wá wọ̀ ọyọ látàárọ̀ òun rẹ̀ wọ̀ lálẹ́ nakasa fihi ajali ọjọ́ tí ń lò láyé ti dì walam yazid fihi amali mo wá wá iṣẹ́ tuntun wo mo tún rí ṣe fọ́lọ́run lé ní ìwárí ìjọ náà mo mọ́ kábàámọ̀ rẹ̀ pé irú ìjọ wo máa lò lé ní irú ayé wo mo wáyé tí ilẹ̀ ilẹ̀ mọ́ ó sì ṣùgbà mí láyé ìǹsì rí dáadáa tuntun kan gbé ṣe fọ́lọ́run lé ní wọ́n ní wọ́n pè ní mo rán káàkiri àlejò kan wá mi wá àròjọ two hours nígbà tó ń lọ tán àtúwí ẹnìkan kọlù mi àtúlò two hours lédi kọlù nígbà tá a tún wá lọ yẹn tán a ṣẹ̀ṣẹ̀ wá ó wá wo kí ló ń ṣe látàárọ̀ tó fi dalẹ́ kò sí kókó kankan ilẹ̀ dẹ̀ ṣùgbọ́n ọbẹ̀ la qur'anan qara'at kìí ṣe qur'ani lórí tọ́ka sí pé mo ka qur'ani lẹ́ni kò í ṣe sàárà kan lórí tọ́ka sí pé alhamdulillah mo ríṣẹ́ eré kan ṣe lẹ́ni kìí ṣàzikiri lórí ṣe kò rí kò sí sí olóore kan tó rí tọ́ka sí tó ṣe pàtàkì tó ṣe gbòógì tó fi dejọ́ yẹn mọ́lẹ̀ wọ́n ní gbogbo ọjọ́ tílẹ̀ rẹ̀ bá mọ́ Hasanul Basri náà ló sọ bẹ́ẹ̀ ó ní ma marra yawmun Adam kò síjọ́ kan tílẹ̀ rẹ̀ ọmọ tí ó ṣù lérí ọmọ anabi adama kan illa qala lahu ọjọ́ yẹn mọ̀ sọ fún wa àkànní gbọ́ ni npè ya bìnà adam ọmọ anabi adam inni yawmun jadid èmi tí ilẹ̀ rẹ̀ mọ́lẹ̀ nìyí ọjọ́ tuntun mo tún jẹ́ nù gbèsè àríyé rẹ̀ wa ala ma ta'malu fiyya shahid gbogbo ntọ́ bá gbèsè nínú mi màá padà jẹ́rìí rẹ̀ bóyá gbé ọ àbí takò ọ tó bá dijọ́ àkìyàmọ́ wa idha dhahabtu anka sórí mi tí ilẹ̀ mi mọ́lẹ̀ ní tí ń bọ̀ wá ṣú ìdáta habtu anka tí ń bẹ́ ilé yẹ́yìn padà tí mo lọ lam arjiyan ilayk mi tún padà wá mọ́ sọ̀rọ̀ láàyè ìjọ mi tún ni kì í ṣe ni èmi ọmọ sọ bẹ́ẹ̀ wípé èmi ò tún padà wá mọ́ èmi kọ́ mọ̀ ń bọ̀ lọ́la o ọ̀tọ̀ ni ìjọ tí tún ń bọ̀ lọ́la èmi ò tún wá mọ́ táyé ò fi parẹ́ faqaddima shi'ta tajiduhu bayna yadayk tètè ṣe ń tọ́ bá ṣe nínú mi lénìí màá bọ̀ tọ́jú ẹ̀ tó bá dijú àlùkìyàmọ̀ wàá bá a pàdé wà á xèrè mà sí ìta sórí yìí tó ń di léyìí pé àmọ̀ sẹ́yìn lọ́la àmọ̀ sẹ́yìn tá a bá dàgbà tó bá padà yá àmọ̀ sí léyìn náà àmọ̀ sí náà tá a náà bá ti dàgbà bá ti dàgbà á lọ hajj àxèrè mà sí ìta èyí tó ń lọ lára yẹn náà mọ̀ lọ lára mọ̀ bá lọ bẹ́ẹ̀ àmọ́ o fàlàyé ọ̀hún dẹ abadan ìlẹ́yìí ọ̀kan wò lọ́ọ̀kan ni ò ní débẹ̀ yín padà túbà yín padà ṣàtúnṣe yín padà ṣe dáadáa kí n tó kúrò láyé yín padà yín padà ní gbogbo èèyàn máa ń wà lérí ẹ̀ tí kálukú máa fi ń fayé lẹ̀ wáàsí ńláńlá rè fẹ́mi rẹ̀ lu ọba ọba alekeola ó ní yá ayé alladhina amanu gbogbo ẹ̀yin tẹ́ gbọ́lọ́n gbọ́ lódodo la tulhikum amwalukum owó tá a fún yín ẹ má jẹ́ ó sìn yín níwín ẹ má jẹ́ ó gbà yín lágbè wàlá auladukum àwọn ọmọ tẹ́ bí àtọmọtọ̀ ń wáyé pé mo fẹ́ bí mo fẹ́ bí yẹn má jẹ́ ó kú ọ láìrojú o à ń dhikrillah máa rántí ọlọ́run máa kírun máa gbààwẹ̀ máa ṣàzíkìrì máa ṣiṣẹ́ olóore kọ́pọ̀ wàmọ́ ń yẹ fún adhalik gbogbo ẹnikẹ́ni tó bá lè dún ní mọ́ta ni wọ́n ṣe yìí fa ulaika Eh, wa man yaf'al ẹni tówó rẹ̀ ọmọ rẹ̀ àti gbogbo dúkìá tó ní tọ́bí ilé gbà á àtìrántí ọlọ́run nípe àátà àárà àájẹ àámọ̀ òwò ní ń bá káàkiri ọ̀rọ̀ tí ọkàn ní ń dá sí káàkiri débi humul khasirun ti di magibunu tá sọ ti pàdánù ti ṣòfò o ti ṣòfò wa olúwa ní ẹ yára ẹ yára ẹ tètè máa ná nínú fún yín ẹni tá a fún lówó kọ́ náà ẹni tá a fún ní mímọ̀ kọ́ náà ẹni tá a fún lálàáfíà ìwọ náà fi wáṣẹ́ rí kàfà láàfíà ṣe kódà kó ṣe kó máa sokùn ẹbí papọ̀ ìwọ náà nà kankan náà nù gbogbo ń tá a fún yín lórí ìwọ̀n tètè máa náà min qabli ayé àti ahadakumul maut kíkú tó dé bẹ́ni kọ̀ọ̀kan yín fayakul tí kú bá dé ọmọ wa sọ pé lawla akhartani ila ajali qarib ọmọ ènìyàn máa tọrọ kan tó fún ní àkókò díẹ̀ àsìkò díẹ̀ jẹ́ tó fún mi time ọmọ wa ọ ṣẹ̀ṣẹ̀ wa mọ value nǹkan pè ní hair time ọ wà mọ value nǹkan pè ní life time ẹ fún mi ní wákàtí kan ẹ fún mi níjọ́ kan péré kí n lọ́ọ́ lò láyé kí n fi ṣàtúnṣe ìjọ́ kan ti tó láti ṣàtúnṣe yọ ọmọ béèrè bẹ́ẹ̀ fa àsọdákọ mo fẹ́ ṣe sàárà tẹ́ bá lè dá mi padà wàá kùn mí náà sọ́ọ̀lì hin èmi náà ó dì kan nínú àwọn ẹni rẹ bá lè dá mi padà olùwọ́ ni wàlá yóò akhirallahu nafsan idha jaa ajaluha a kì í dá yẹn padà mọ́ ẹni tájàlì rẹ̀ bá ti tó tásìkò rẹ̀ bá ti tó àtún ní dá padà sáyé mọ́ kódà wákàtí kan kódà ṣẹ́jú ò ní lèkún ò ní lòkún nínú ìgbésí ayé rẹ̀ kò ní lékún ò ní lòkún yìí tí wọ́n ti kọ fún ọ Allahu khabirun bima ta'malun gbogbo ń tẹ̀ ń ṣe yìí pátápátá ní kọ̀kọ̀ àti ní gbangba lọ́lọ́run mọ̀ sí ní padà fún yín làbárí rẹ̀ ọlọ́mọ ṣàforíjì wa kọ́ yááfì wa ẹni ní jimá ẹ gbàgbé ẹ̀já ṣàṣàlátù tó pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀já tètè lọ jimá ọlọ́run jà ṣe ọ̀pọ̀ jimá láyé سبحان ربك رب العزة عما